ìyẹn ni pé bẹ́yìn bá kọ́lé ńlá tó bá kọ́lé ńlá bíi estate rẹ́gẹ́dẹ́ tó yẹ pé bíi ilé méjìlá ńláńlá ní bẹ́ẹ̀ sẹ́mà pé òun náà kò lè dí ìmọ̀nà tí ó mọ̀ sunu ilé yẹn àìmọye ìgbà ní tí ọ̀gbọ́dọ̀ rí ọmọ gbénu léwu wò sí ní yóò rí kó nígbà tí ò ti rí i bẹ́ẹ̀ ni pété ọlọ́yàtọ̀ fún yẹn. nàfẹ́fẹ́ àìsàpéjọ ń bẹ̀ ni pé tí nǹkan bá tẹ́yẹ bá ní nǹkan pọ̀ kò sẹ́ni tí ò ní jàǹfààní ń bẹ̀ tó bá pọ̀ ní ìsìn bí ọ̀rẹ́ yẹn ṣe ń gbádùn ní owó yẹn lọ́tà ó gbádùn bẹ̀ kò sí dì mà nù pé ọ̀rẹ́ mi kẹ́ni mà gbádùn owó yìí yọ gbẹlùmí ṣiṣẹ́ tẹ́ pé láàárọ̀ kó tó lọ bí iṣẹ́ ìpè ní ó gbé ọ̀gá rẹ̀ sẹ́ bá tó dé ibi iṣẹ́ lọ́sàn ó tún gbèsè pè kan bàtò kí wọn bọ atẹ́fúnpọ̀ mi sẹ́ni rọ̀lẹ́ yóò tún ṣe pè ká fún yóò sì gba owó oṣù bàbá wa ní má bẹ̀rẹ̀ arọ́bí kọ́lọ́mà ní ìsàlẹ̀kùn ọ̀fẹ́ wọn ọ̀kan nù àwọn olùkọ́ wọn gbọ́rí pé bàbá máa sọ tó bá fẹ́ di kọ́ fẹ́ẹ́sì fẹ́ẹ́sì fẹ́ẹ́sì ńgbà tí ọlọ́run ò tí ì gbé àánú dé fún bàbá tí wọ́n yà sọ fáwọn èèyàn pé ẹ̀sà tètè bá yanjú ti lágbájá o torí ọmọ akélé lórí ni o àná wọn sì kọ́ ń ké o. pé ah, bàbá mú owó oṣù wa ah, kí ló dé? kílódé ah, ní jẹun ní ní kò kò mọ́kò ní kò mójú tì ẹ bá yanjú tiẹ̀ ná àwọn ìjòkú wọn tiẹ̀ wọ́n fi tiẹ̀ wọ́n ṣe fèé mọ́ àjọ wọn mọ̀ pé kò tí ì sílẹ̀ ni ẹ wò ọmọ <laughs> ama arohim arohim kò ní í ṣèyẹ fún kò ní í ṣèyẹ fún ọ̀tá ẹ̀ yẹri àwọn afáwa wọn ní arahim tiẹ̀ sígàtú mubalagàtú ni minan rahman òun òun kolẹ̀ òun ṣiṣẹ́ kolẹ̀ ju rahmani lọ àwọn baba wa ń lẹ yorùbá àwọn afáwa kọlọmọ ní sàlékún kẹ gbogbo tí wọn ti lọ àwọn tí ń bẹlẹ kọlọ ní wọn láti bọ̀ tán dáadáa wọn a máa tún fún agbàtà bẹ̀rẹ̀ kí wípé arama ni ọba àjọkí ayé arahimu ọba tí ó sàmú mi kẹlẹ́wọ̀n àlìkíámà ẹ̀ kí wọ́n fi gbólóhùn wọ́n fi Yorùbá kan tó lè tètè ṣé mo mọ́ lè gbélé alọ́nu ẹ̀ bí ṣe bẹ̀nu àwọn bàbá mọ̀kẹ́ púpọ̀ àwọn mọ̀kẹ́ o wọn dà bí àwọn tí ń gbó kí bí ajá nìsí ìwọ̀n tí wọ́n mọ̀ ọlọ́run ti dò tí wọ́n arahim sígàtú mubalagàtú mina ramani òun òun òun kò lẹ̀ ju gbólóhùn rahman lọ lakinna adalu alalefil ṣùgbọ́n ntọ́ ń tọ́ka sí orí ìsẹ́ni miniha alalewasifi ẹ̀rí miniha alalewasifi ìyẹn ni pé arahimu tọ́ka síṣẹ́ ju bó ṣe tọ́ka sí sífà lọ ẹni tí ọbàjọ́ máa kẹ́kọ̀ọ́ lárúbáwá tó ti ká sànàwí tí sànàwí ẹ̀dẹ̀ yé tọ́wá kọ́ ẹ̀kọ́ ìgbà tí isimu tafdil tí máa jura rẹ̀ lọ ni yóò ni wọ́n kọ́ lẹ̀ fún ni ó lè tuba hàn ni wọ́n mọ̀ tuma ti minihan mẹ́nẹ̀ orúkọ kan so a máa jura ẹ̀ lọ o náà ní ìsò jura ẹ̀ lọ bí nísbàtì ààyè tó bá wà wọ́n á ní nǹkan oṣù ó lè jura ẹ̀ lọ bíi òwú ní ìsìn lápèjúwe tá a bá gbin òwú sílẹ̀ Yorùbá ó lè hù dáa ju bí a bá gbìn sílẹ̀ pápá lọ àsepẹ́wù ní ṣe kíni o ní ń jura ẹ lọ níbàámu bí tó bá wà àsepẹ́ àròhìmù ju ojú ara rẹ̀ sífà ni. Si sífà mẹ́lára tiẹ̀ náà ọ̀nà ọ̀nà ọ̀nà sífà náà wọ́n gbà kọ́ wọn kọ́ kọ́ fèèlì arahamanu sífà ni arahim sífà ni ṣùgbọ́n arahamanu tọ́ka sí ìròyìn ju bó ṣe tọ́ka sí iṣẹ́ lọ rahim tọ́ka sí iṣẹ́ ju bó ṣe tọ́ka sí ìròyìn lọ àṣẹ pé tàfẹ́tù arahim a sọ pé fawwa rahamanu yerham fawwa rahamanu. a jẹ́ kí ramanu dúró ní sífà a wà gbé rahimi pò ní sífà a a gbé lọ fíìl àti pé arahamanu ọba rahman tíkẹ̀rẹ̀ gbóòórùn ó tún máa ń ọba ashrawajal àwọn onímọ̀ ń ṣe fún nítorí wáyà nìyẹn ẹ ń bá wa gbọ́ tiẹ̀ ní í fún ọba rahim yóò máa ṣèkẹ́ ṣèkẹ́ fún gbogbo àwọn ẹni tiẹ̀ látàyé ni ò ní fi jẹ́ pé ọwọ́ ọ̀yà làwọn ẹni tiẹ̀ náà ó lò láyé àwọn bàbá wa wọ́n gbélé wa lọ́wọ́ lọ́nà tó lè gba tètè yé wa ni wọ́n fi sọ pé rahimi dọ̀run ẹ ẹ wọn lórí náà wọ́n fi kọ́ nígbà pé tí wọ́n gbẹ́dẹ́ náà wọ́n fà ní yẹn ramani ilé ayé ẹ̀yẹ rí rahimi bọ́yọ̀ hàn rahimi náà ayé ló ti bẹ̀rẹ̀ àmọ́hùn tẹ̀tẹ́sílù bíi àánú ọlọ́mọ wà pẹ̀lú múmìnì látàyé wá dàlìkíámà múmìnì náà kọ̀ lé láyé àwa náà ogun mọ́tò láyé àwa náà mọ̀ jẹ́ntọ́ dáa láyé kọ̀ wá ní mọ lẹ́nu ayé àtúnba náà. àmọ́ arahaman fún gbogbo ẹnìbọ́dì ni yóò wà á aye lẹ́nu ayé ń tiwọn iṣẹ́ kọ́ lòun bí ìgbà tí èèyàn kọ́lé lẹ̀rẹ́gẹ́dẹ́ tí ń tọ́ fẹ́ ń gbé bẹ̀ tí ń tí ò fẹ́ ń gbé bẹ̀ ni títí ó fi gba kíátìkà pé kíátìkà máa mọ́jú lé tó léyìí tó máa wo yàrá kọ̀ọ̀kan pé tani mẹ́ yàrá yìí tani sisi ti bí tani ọgbàlẹ́ lọ́wọ́ rẹ̀ ọ̀yà bóde bí ọlọ́run ṣe pọ́ gbogbo káfírí pòónù kẹrẹ̀ nu njọ́ àlìkìyàmọ́ ṣùgbọ́n láyé ń bí ojo bákan náà òòrùn bákan náà ìkẹ́ ọlọ́run bákan náà wọn à ń bímọ àwọn náà ń bímọ à ń gbéyàwó à náà ń gbéyàwó à ń jọba à náà ń jọba kò sí dáná ò lè ṣe láyé torí ní ń jẹ́ labalábẹ̀ yẹn ó kárí àmọ́ rahim o yóò wà mú tẹ́sílbìlì mọ́mìnín látàyé dàlìkàmà àánú ọ̀rọ̀ táyọ̀ sọ́dọ̀ tiwa. ìkẹ́ tí ń dàdádà ní tiwa ìkẹ́ tí yẹ pé ojoojúmọ́ ní ń tún ṣe fún wa ni torí pé ńgbà tá a lu àná àná yọmọdé kàbíyèsí pẹ̀lú àná ọlọ́run tí ọba tó ti máa pọ́ǹpù míì sí wa lẹ́nìí ilé ọmọ lónìí èèyàn ní kírun mọ́. èèyàn ní gbàwẹ̀ mọ́ kìí ṣe ìkẹ́tọ́kàndájú lẹ́ẹ̀lẹ́ làwa ń lò ìkẹ́ ń ṣẹlẹ̀ ojoojúmọ́ làwa ń lò ìṣẹ́jú ìṣẹ́jú ní sànú wa láàfin pàṣẹ mọ́ àwọn tí wọ́n gbé ó lè sukọ́mọ́nù dí ó lè ṣe kọ́ ẹ ìkẹ́ tí wọ́n dá kalẹ̀ ní ń jí lò kìí ṣe kẹ́ tí ń rìn tí ń rìpítì jọjúmọ́ òun fi rẹ̀ wá wá kí ni láfi sẹ́kù tàná ògbé tòní tòní ògbé tọ́lá ọba ọba arahim níyà ní yẹrẹhamuna ń tẹ́wá gbogbo gbà ìtumọ̀ arahaman sí arahim nìyẹn kọ́lọ́wọ́ mọ́tà kún wa. Allahumma amin. wọ́n ní nígbà náà wàkọ́díkọ̀ sámàlì ulama rahimahulahu rahmata ila kismayin àwọn afáà wa pín ìkẹ́ ọlọ́run sí méjì ńgbà náà àti pé ama wà kásọ̀ wà fa amala ama ẹ̀rí ama fàyà sàmìlà tó ń lè jẹ̀mí ilẹ̀ kálíkì olóko gbogbo ẹ̀dá alimomin walikafiru alibẹ́rù wàlìfàájìr asọ̀gẹ́r alikabir alibaim wàlìákìlọ̀ ẹ̀rí múmìnì àjọ mbẹ́mbẹ́ ni káfìrí òun náà wà nù kí ọlọ́run alibẹ́rò ẹni rí mbẹ́nù kí ọlọ́run fájìrò ẹni bú mbẹ́nù kí ọlọ́run sọ̀gírù ọmọdé ìbẹ̀ǹbẹ̀ kàbírù àgbàlagbà ìbẹ̀ǹbẹ̀ bàyímù dábà ìbẹ̀ǹbẹ̀ dábà tí ò mọ̀ pé ibì là á lọ ibi ọlọ́run sì máa ìkẹ́ ọlọ́run tó ti dá sí wọn wọ́n sì máa lífù wọ́n sì máa gbáyé ẹran ẹran èyàn jẹ́ ama àlẹ́ àákìlẹ̀ ńlá káyìí náà ibẹ̀ ni ti ń lò ọkọ̀ àpọ̀ à ń bọ̀ njọ́ kan láti lé awàgbà mọ́kọ́lá adébí mọ́kọ́lá yẹn àwọn ọmọ méjì bá fò náà ní a bá dó láàrin àárín ọ̀nà tí wọ́n máa fi dá ọ̀nà yẹn wọ́n bá dúró síbẹ̀ ìkànjá àgbàlagbà ìkànjá ọmọdé ìyá àgbàlagbà yẹn mo rò pé ọmọ yẹn wá ṣe nǹkan kan tó bí inú ọkà tí ọmọ yẹn sí mọ́tò ni ọkà púṣì ọmọ yẹn sí mọ́tò mọ́tò ń bọ́ ọkà bọ́fẹ́ mi bó ṣe bọ́ ṣe ọkà púṣì ẹ̀ wa kọlù ah máa ń sọ fún máa ń sọ fún bàbá wọn tó pé ọlọ́run ṣeun tó yẹ pé òun ní mójútó ayé àwọn òǹbí wọn rí pẹ́gbàlagbà ni wọ́n fi lé lọ́wọ́ ohun tí wọ́n fi lé tó fẹ́ tẹ̀nu mọ́tò yìí ṣùgbọ́n ọlọ́run ọba ọmọ ọlọ́run ọba ọmọ kò jẹ́ mọ́tò ọkọlù ìṣèṣe fún atabasùn nìyẹn tabasùn oníṣọ́ wa ní òjì nǹkan kó sí alétí ní òjì kó sí amú ní àjànú kàjànú ní òjì orí afúnmọ́lọ́rùn mọ́lẹ̀ ọ̀tá wa ah, sẹ́ bí kò fún alọ́ màlẹ́ alẹ́ ni ó máa wù ọlọ́run ló gbé ara ẹ máa sọ oyè tiwa ti ń sọ wa tí ò yẹ kí ọba burú tẹ̀ wá ńgbà tó yájú lẹ́yìn náà náà tá ebi ẹ̀ ń bá ń gba bí ìbọ̀ bí ẹ̀ ń gbẹ̀yìn bọ̀ àṣà lè máa rí gbogbo ọ̀nà ibi ẹ̀jẹ̀ gan sáré ṣùgbọ́n lọ́n ní òjẹ́ ẹ̀ amànà ẹ̀ kálukú wa ní bẹ̀ lábẹ́ gbogbo ntọ́lọ̀ ń dá ní bẹ̀ lábẹ́ ti amàn kò sẹ́yìn kan tí ò kà lórí ama rahmatul khasọ ṣùgbọ́n rahma tàdáyanrí fàyà lẹ́tì tàkítàṣù bìlì mọ́mìnì fàyà rahmatul khasọ tó bìhì òun ló dá mọ́mìnì yanrí ní àwa nìkan tábà gbọ́lọ́ngbọ́ nìkan la ní ìdí nìyẹn tá a fi máa pariwo pariwo pé gbogbo ọ̀nà tágbà súnmọ́ lọ́hùn nìkan san kálí lẹ́tọ̀ọ́ sí tí wọ́n ń sọ yìí. ẹ má jẹ́ ní ti sin lọ́hùn tí wákàtí márùn-ún rẹ̀ ọ̀já yóò ní àdáyanrí ráhámà ẹ sì máa ẹ máa ní fílìn rẹ̀ pé ah, nǹkan kan bẹ ti ń jẹ́ àná lọ́hùn pẹ̀lú yín ẹ má ẹ bá nílà káyìí ìgbà àti bá sànù ọlọ́run kò yẹ kí n bọ́nu tí mo bọ́ ń bẹ̀ yìí tí bàbá ọlọ́run bá dà mí sàlẹ̀ sà ẹ̀wọ̀n ẹgbẹ́ mi ò bọ́ ń bi tiwọn kò sàwọn lẹ́sà pẹ̀lú àna ọlọ́pàá pẹ̀lú àna rẹ̀ ni ẹwọ ẹwọ ẹwọ yẹn ta ẹwọ yẹn ta bọ́ ń bẹ̀ lọ ẹ̀yin náà ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀rọnú sẹ́yìn njọ ajá níbi tó ga njọ tí ọkọ̀ fẹ́ dànù njọ ọkọ̀ yí ọkọ̀ ọkọ̀ ọ̀run ẹlòmí malẹ̀ débi pé kò yẹ kí wọ́n rí egun rẹ̀ mọ́ yóò tún bóde nu ọkọ̀ wọ́n sọ pé ibi tó ti bóde nu òǹgọ́nà tó máa jiyàn pé òun ò bóde nu ọkọ̀ rú ilé ibi tí ó rùn dé táǹsẹ̀ kún jàmá. bí jàǹbá bá séyàn gbà míì ntí jàǹbá lè bá tẹ́ pé kọ̀ látúnṣe ọlọ́run sì gbé nǹkan pamọ́ lára ẹ̀ <laughs> àti irú ẹ̀ rí tó gbé ntẹ́ pé bí jàǹbá bá lọ rèé ṣe é. Ah, tọ́lọ́mbà kára akótókù tí ó lò láyé káfa láfíà ló mọ́ yá bá gbé kú òpamọ́ bí kíkà máa bọ̀ kọ́fẹ́ báyà ní agbárí tí sì máa tu agbárí ká dédé ntí ọ yẹ orí rẹ kó òfin kínní yẹn ìwọ náà ní mà ọkọ̀ jáàmù rí tọ́ ẹ pé ntó gbé ẹni yẹn kó nbí tọ́wà ó náà mà nǹkan nǹkan sọ síbòmíì ni ọkà lẹ̀ síbòmíì ọlẹ̀ sípò tẹ́pẹ́ ibi tó wà náà lọ́ba wà ń tà sọ ká máa sọ ọwọ́ lẹ̀ kú mbẹ́ náà ni O náà kan bara àwọn bẹ̀ ni ìdíkan ń jẹ́ra àmọ́ta ọlọ́run ọlọ́run abẹ́ ọmọ sàṣe fún wa àmín kún ètò tí ń ṣe fún wa àmín falfarku bainahuma anna rahmatal khassa tattasilu bi rahmatil akhirah ìyàtọ̀ tí mẹ́lá ni wọ́n ni pé rámọ́tà tí a sọ yìí òun máa wà lára ẹni tọ́lọ́n bá ṣe fún títí títí dàlìkíámọ̀ ọlọ́run a máa kú gbéṣẹ̀ kan téèyàn ó gbé tí èdè káfìrí pẹ̀lú pé rámọ́tà ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀ kò bá sì ní gbé ìwà ní gbé ẹnìkan fẹ́ lé nǹkan kan mọ́ ìyàwó rẹ̀ wọ́n ń jà ó fẹ́ lé nǹkan kan mọ́ ó sì lẹ́ gbà ìyàwó rẹ̀ yẹ ibi kíní lọ bá ilẹ̀kùn lọ bá ilẹ̀kùn rẹ̀ túká wọ́n fẹ́ bá wọn parí ìjà ìyàwó ni ẹwà wo ń tọ́ lẹ̀ máhùn tìkínní ń dánwò pákó ni o ó sì túká káwá pé orí lọ́ba ńgbà wá fi hàn jagunabitọ́ lẹ́kínní ẹ̀ máa ń tó ṣe ogun ẹkún ni ìbá ń sọkó ó ní àbẹ́ ìpẹ́tò òjìbàtà tán tó máa lẹ̀ kíní mọ́ ìyàwó tóun tó bímọ fóun torí wàá túká òun bá ti á dọ̀kọ̀ òkú nìsín. àbíkó tó máa bọ ní bẹ́ẹ̀ ń gbaga ẹ̀rí ràmátà ọlọ́run nìyẹn gbogbo alọ́lọ́run wa máa ń ṣe bá ń fún tábẹ̀ nǹkan tẹ́ tá a bá rí ṣe wàhálà ní ìbàjẹ́ kódà tẹ mọ nǹkan míì tá à ń fẹ́ ní tá a rò pé dandan kánikáni yẹn ràmátà ọlọ́run ara rẹ ni ò tí ì jẹ́ òní òun mọ̀ pé tó bá ní ẹ̀yìn rẹ ò ní dáa rámà rẹ ti ń bẹ pẹ̀lú rẹ o lè fi ààrẹ wé kiri yóò o lè fi ààrẹ wé ẹlẹ́bọ̀ tí ò ní rámátà ká sọ òun lè lóore ní ìsìn láàárọ̀ kọ́ parẹ́ kìtìlẹ̀ kílẹ̀ tó sù bí ẹ̀wọ̀n ẹbí ẹran lásán ẹ̀yẹn orí ìsìn kéèyàn gbé bàlọ́nù gbó ìbá dẹ̀ jẹ́jú ẹ̀ bọ́nu gbó káàkáàká ìtọ́bọ́yà ìtọ́bọ́ èkúté tọ́ba kìíní kan tọ́ba tó ń rí àwọn ẹran ìgbésẹ̀ ó dìbà fún abẹ́ẹ̀kọ́ ni torí pé àwọn ẹran yẹn wọn ò ní ẹnìkan tó ní wọn wọn ò lásùsí tọrọ gbé bàbá òun láàrin ẹran ti ẹran tí ń sìn lọ́rọ̀ àyàn kọ́mọ yìnbọn mẹ́ra ń bẹ̀. níbo ni níbo ni ó sùn mọ̀júmọ́jọ́ náà káàní kí ló pé ìbẹ́ra ni ìbẹ́ra ló ń yìnbọn eh, mọ́ ìbẹ́ra ló tó pààyàn ni. bí àwọn ẹlẹ́bọ tàbáwọn kan tí ò lẹ́sìn tó ọ tí tí wọ́n ń ṣe táwọn ò ṣe tí wọ́n bá rí kankan nu ayé mọ́jọ́ ọjọ́ lójú èyí e tí wọ́n ti níyẹn ọmọ tọ́lọ́ fi ṣe fún ẹ. E. àbá kan ẹni dáadáa ni. ń gbọ́ kéwú tán kíní mansini tí a ń gùn gbà yẹn ló bá wù ó wù gan mansini Kawasaki gbà náà Kawasaki tọ́nà gbà náà lọ́wọ́ gbà náà tó tán wọ́n ń ta lógójì pọ́n gbà yẹn lógójì pọ́n ni wọ́n ń ta ní ababa bẹ̀rẹ̀ àdúrà ní bá ń ṣe àdúrà ọlọ́run o kawasaki ra fóun kawasaki ra fóun kawasaki ra fóun ọ ṣàdúrà ṣàdúrà ní tí ó rí ni pé pàdúrà gbà ni pé ẹ máa kí wọn máa kí ó tẹ́ máa fún lóúnjẹ wa wọ́n mú kèndé wọ́n mú kèyí dé mú kẹta dé wọ́n sì ń jù lẹ́sí lọ́dọ̀ ni pé àfà ọlọ́mọbọ yẹn dú ẹ̀ àtòkọ́ta ya bọ̀ láwùí pé ṣé síbi àdúrà tó gbà sílẹ̀. aláǹtọ̀rọ̀ kàṣákì. ẹ àǹtọ̀rọ̀ kàṣákì. kàṣákì àwọn ọmọ tó ń dá ọmọ kí ó jọ. kọ̀sẹ̀ kọ̀sowó kọ̀sẹ̀ bàdé tó ń dé. kọ̀sowó kọ̀sẹ̀ bàdé. apá bàbá ọlọ́ọ̀ni máa ń kọ́ kí ó lọ afa ọ̀nà adẹni tí wọ́n ń bùn mercedes tí wọ́n ń bùn five oh five tí wọ́n ń bùn ní tó ju nígbà ọ̀ya ọlọ́run mà pé tó bá ti gòǹgbà náà báyà bá ti rún lẹ́yìn tí ó ti lẹ̀ mọ́lẹ̀ ńlẹ̀kulẹ̀ tí ara yìí kọ́ yàn kí ó mọ́ ọlọ́run ọlọ́run ọba àlekè ọlá ma ètò rẹ̀ ẹja fi gbọ́rọ̀ lẹ̀ fún. wọ́n ní ti ìyàtọ̀ bẹ̀ nìyẹn ramata ahasọ yóò jọ ìmọ̀ àwọn gbàgbọ́ òdodo látàyé ń bí dàlìkíámọ̀ ọlọ́run wọ́n lò láyé ó tún lò dàlìkíámọ̀ ọlọ́run kàwá má nù gbàgbọ́ òdodo rẹ̀. àmín. mọ̀ ọlọ́kan jẹ́ máa sìn ọ́ ṣàánú wa kó lànà rẹ̀ ọlọ́run. àmà rámàtúlẹ̀ àmà ṣùgbọ́n rámà àmà fàlà àfàrùlàhà ilà fi dúníyà kò ní làpá kan jayé lọ. ayé náà ni ẹ bá rí wọn nínú ọkọ̀ dìgù ẹ̀sìn tọ́ sí inú ilé bámbà ẹ̀sìn tọ́ sí pé kò ju bíi náà lọ ibi tá a sì ní ó jùlọ yìí ó lè parí kílẹ̀ tó sùn wàá máa kúnnú káa bẹ́ẹ̀ni abẹ́yẹ̀ rírí àtú ẹ tí ó kẹkùnú tí àtẹnu tí èbòrí ti sí tì tàbí tí sí dẹ́rẹ́fà ó jì tì ọlọ́nu ọwọ́ atẹ́nu ọbẹ̀rẹ̀ yà láéláé nù kí láǹfààní látòrí pé wọ́n fún ọ lọ́kọ̀ wọ́n fún ọ nílé wọ́n fún ọ lówó wọ́n fún ọ nípò ọwọ́ lọ ju ìsìláàmù sílẹ̀. لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواه جهنم وبئس المهاد ṣẹ̀gbọ́n sí anábìlẹ̀ lọ́nà dojú ọ̀rọ̀ kọ yìí abá ti gbọ́ kà nù kúránì kà anábìlẹ̀ ń bá wí. <laughs> لا يغرنك تقلب الذين كفروا في البلاد aláwọn tí àwọn àwọn tí wọ́n kọ̀ tèmi Ọlọ́run takọ́lùbù wọn láàrin ìlú ìmọ̀ ṣe biribiri wọn ìmọ̀ ṣe biribiri ìmí lè gbé owó rù ìmí lè gbowó báyìí ẹ gbowó báyìí ń gbé pé ẹbẹ ẹbẹ ní kò ní dáa ni ẹbẹ ní kò ní dáa ni owó rè wọ́n ní bólóúnjẹ bá rí ni tó rojú ẹ fi àìtẹ jẹ ẹ wá mọ lójú tó ń tó tó gbéra pé ẹ ó sì jẹ lójú pa hmm. ṣé èèyàn náà yóò sùn rẹ̀ nsìn ṣùgbọ́n pèpè ká owó rè á ọlọ́run ò tó sọ pé tọ̀tọ̀ pé ẹ mọ̀ sáré ní tiẹ̀ àwọn káàbí lòun fún lówó yìí àfa ò bàǹkan jẹ́ bàǹkan jẹ́ tẹ̀bí tó ń gbé lọ́wọ́ náà ni tiẹ̀ tọmọ náà nù àwọn bàbá wa kọlùmọ́ni sàlékún ìkẹ́ wọn àwọn aforin wọn aforin mú ikímọ̀ wá wọn ní oṣù lóòrò ọ̀tọ̀ lóòrò òkàfìrí jayé rẹ̀ làjẹ tán. oṣù lóòrò ọ̀tọ̀ lóòrò kàfìrí jayé rẹ̀ làjẹ tán alágbàdá ní kọ́ ọlọ́mọ sàlékún kẹ́ wọn. àmín. ha ha ọlọ́run kú sẹ́ bàbá ò bàbá ò rí bí àwọn tẹ̀ ń wò yìí wọn ò rí bá wọn wọn àbárí máa ní gbogbo ayé àgbà fún wọn gbogbo bàbá wa kápẹ́ńtà ń bẹ́nu wọn mẹkáníìkì ń bẹ́nu wọn tí wọ́n sì jìdọ̀gá sẹ́ tí wọ́n mọ sẹ́yìn wọ́n sì torí ọlọ́run torí tí wọ́n pẹ́nu bàbá ah, wọn bàbá ní ma sọ pé ọ̀hún wọ́n má fi sẹ́ lẹ̀ wọ́n rí ṣe ń bẹ̀ ọ lè máa náwó sí àwọn ẹni ọlọ́run má fi sẹ́ lẹ̀. bàbá wa pa tí wọ́n bí ṣáàtú wa Saudi bàbá amúnikù sọ fún wọn fẹ́ bẹ́ẹ̀ pé ọ̀hún máa fẹ́ sẹ́ lẹ̀ iṣẹ́ tí àníkàwé yẹn ò fi ilẹ̀ ní iṣẹ́ tí ò pé wọn kánfẹ̀ kan máa ṣe tí ó pé wọn títọ́ lọ́hùn iṣẹ́ tiẹ̀ ń pé wọ ó lè máa rí bí rọ̀gbọ̀kú sí wọ ní ọrùn tó bá ń dojú tó bá ń dojú ẹ̀bà ẹ ní ọmọ àwí ọmọ àwí mọ ẹ mọ àwí tọtọ láyé baba lamínigun ọgbà gbé èbó fọmọ èbó fọmọ wọn fi kíma wọn fi kíma kálukú pònú ayé wọn mú wọn lọ sí adúláti Ọlọ́run pé káfíìrì ìjà ayé rẹ lájẹ tán bí bá lówó lọ́wọ́ ọjà ayé rẹ lájẹ tán tí bá kọ́lé ọjà ayé rẹ lájẹ tán bí bá gun mọ́tò ọjà lájẹ tán ẹ má wò ó kàfìrí jàyé ẹ̀lájẹ̀tàn kàfìrí jàyé ẹ̀lájẹ̀tàn oṣù lóòrò ọ̀tọ̀ lóòrò kàfìrí jàyé ẹ̀lájẹ̀tàn pé á ibi náà ní jíjẹ tán lọ ìjọba ni wọ́n ká bò mọ́lẹ̀ ọ̀tán nìyẹn ọ̀tán nù wọ́n bẹ̀rẹ̀ yà láíláí nìyẹn wọn ò ní òní dáhọ́ àná wọn sọ pé òní dáfà wà náà yóò dáfà wà náà amákàtì ẹ̀kọ́ kọ́rẹ́ tó ṣe fún àìpé òga orí kọ́kọ́ ni. alhamdulillah. bàbá yára ìsìn nǹkan kan bẹ tí agbẹkẹlé ń bẹ pọ́lọ́ ń lè fàánú rẹ̀ kún fún wa ó kúkú sọ fún anábì náà kú sọ fún wọn sàbí pé iṣẹ́ nìkan kan ò ní gbé dé àlìjẹ́ náà wọ́n ní sátìwọ́ náà ó ní ilá ayẹ́tàgámọ́dà ní láwù bíra àmàtì yìí tọ́lọ̀ ń bá fi mí síbẹ̀ ló kú o tó bá fi àánú rẹ̀ ṣe kọ́fà fún mi tẹ́ kọ́fà mi orí rọ̀sọ́ọ̀lù. sáátán a ní ìwọ̀n tí ó kù ìwọ̀n tí ó kù. ayi na an tẹ̀mí rọ̀sọ́ọ̀lù. ẹ dáa ẹ bá dàmà náà ajé wọn dúró ọlọ́run bùbá láyé gbà láàyè àwọn tí bẹ́lẹ̀ náà túbọ̀ lọ jí wọ́n tún di àbí ọlọ́run orí àwọ fún àgbà aláyé o àmín olúlọ́yẹ ìṣẹ́ka ọlọ́ngbà aláyé o àmín àná tó dóná ní tó ń tó ń ṣe o ọlọ́run wa jẹ́ ọgbà wa tààrà yìí máa jókòó àmín ọlọ́run jọ jẹ́ pílẹ̀ mí náà dúpẹ́ rẹ̀ àmín la hawla ọ̀rọ̀ kẹ́nà là ń sọ lọ́wọ́ ó tún fẹ́ tún àtò ó sì tún àwọn ti àtò alẹ́ kan bẹ̀ yẹn ṣùgbọ́n àánú àti tó tó ń ṣe so àṣewálẹ̀ tó torí ẹ̀yin náà kájú kò lè yà lórí ọlọ́run wọlé abẹ́ náà gbánu rẹ̀ wá bá wa o. àmín. ẹ̀yin tẹ́ dúró ọlọ́run sàn ilẹ̀ sọ̀rọ̀ lórí. la hawla wala quwata. illa billah lógo ọlọ́run àjọ fi ṣètàpá ní láàyè kí á gbàtà máa kárùkù bọ́n lágbé ní eh. ní kálukú wa ń tẹ̀ ẹ̀sìn sórí ẹ̀yìn ọmọ asọ fún àkan ẹ̀ máa sọ fún àkan jọ́nà pé ẹ̀ ẹ̀ ń fẹ̀ fi àga ní ìsìn eh. àwa orúnkún la fi kúnlẹ̀ àjú bàbá mm, tí tata kárùkù bọ́nu ẹ̀yìn ẹ̀yìn ọmọ bẹ̀ kálọ̀ wá wo bẹ̀ ẹ̀ mo wá kí mo lọ ah, yóò fẹ́ mọ bẹ́ẹ̀ ọlọ́mọ síbẹ̀ ìmọ̀ síbẹ̀ ọlọ́mọ síbẹ̀ síbẹ̀ fún àná. àmín. wọ́n ní àwọn káfíìrì kò sí lápá kankan fún wọn nípa ìkẹ́mọ́ lálìkíyàmọ́ torí pé yóò á màlúù nàbẹ̀lẹ̀ adìlì àmọ́ wa bá wọn lójú àlìkíyàmọ́ bẹ̀lẹ̀ adìlì pẹ̀lú dọ́gba pẹ̀lú dọ́gba ọlọ́mọ dọ́gba bá wọn lò pé ọ̀daràn báyìí Kini ni ìyá rẹ̀ ìyá rẹ̀ àṣàbùsí rẹ̀ o nǹkan fọwọ́ fà ni o ṣùgbọ́n yóò wá fi ráàmà bá wa lò dédé ntọ́gbà náà wọ náà àwa náà lè ṣerú ẹ̀ yáà ní pé ayé ni ráàmà ti ń bẹ̀yìn bọ̀ ló gbé tẹ̀lé yín déyìn kò sì ní tán sẹ́yìn mo fi ráàmà tèmi ẹ̀ máa lọ àlùjánnà ní a fi ní o pàkìtì máa lẹ̀ háyàwó rẹ̀ pàkìtì máa lẹ̀ kọ́lọ̀ tẹ̀ rí kàkà wò mọ́ láà ha bá sèmi ni wọ́n ni bá tún pẹ̀lú ṣe báyìí àwẹ̀ dún ta ọkọ̀ ajáde ní ọ́ ah. àwẹ̀ sí ọkọ̀ ajáde ní ọ́ ó tún bá jáde wọnú ilé yìí ẹnìkan ọmọ àbáríkà kan ní apẹtẹ tẹ́yìn jẹ́ máa bá ní ta pé ètò lé jáde lé ta ní sóògùn rẹ̀ àgbàgbé. àgbọ̀yé o tọ́lọ̀ fi sàmì sí. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ tójò tójò pa dáadáa mo wá mo wá títẹ́ ó sì dìde níbi ìjẹta ó wá ń kí mi ó wá bọ̀ mí lọ́wọ́ ah, máa wẹ ọwọ́ yìí yàtọ̀ máa rí i ọmọ jẹ́ sàrí ajáde lọ́dún yìí ah. ó ní bẹ́ẹ̀ ni à ọlápá lọ́wọ́ rẹ̀ náà wọ́ rẹ̀ yàtọ̀ sàrí ajáde máa ń lapa ajáde ọlọ́run ah. ọ̀yẹ́ bá ń jàrí ajáde ọlọ́run sànú yẹn nípa ah. ọba ní gbàrú àwẹ̀ bá náà ni ọba ní gbàrú àwẹ̀ bá náà ni ọlọ́run ó ti rọrùn fún yín àmín ẹ dákun ẹ pàkìtì mọ́lẹ̀ ẹ kúkú ẹ kúkú ní láàrín ìjà wa míì tá a hà lọ ẹlòmíì náà yín ó kún nílá jù wá lọ èmi nù wọ́n tá háyà wù nù lé ilé orílẹ̀ èdè làwù làhà sí ẹ̀mí yìí ti kọ́lé ẹ̀ ti kọ́lé tí ẹ tẹ́ pé ẹ ẹ má jẹ obìnrin ẹ má jẹ ọ̀tàn yìí jẹ obìnrin à wọ́n tàn yàn aha kan láìpẹ́ ìlápẹ̀tẹ̀ gbogbo yìí náà ni àníkẹ́ wá ẹ̀sìn wá. tíya. kọ́mọ sí ya. àwọn ẹ̀há mi ti ta rẹ̀ sùn rẹpẹtẹ ní ìsìn. wàláyé kọ́lọ́njọ́ yọrọ ikú láyọ̀. àmín. àmọ́ ní wọ́n fà ni pé ọkọ rẹ̀ ló mọ ti ń wọn ò pa wọn ọ̀hà torí pé ó ti ń gbé lọ́wọ́ ó gan o ìyá yẹn kan wò yí pé tí a bá fi lọ ṣe há yẹn ń bò mí ó ṣeé ṣe kí ọ̀ràn ó dé hmm. <laughs> ọmọ wa ọgbọ̀n yìí alèlá ọyà bá ń tí gbé alèlá ẹ̀sẹ̀ ìpínpàtà wà ń bẹ àyà bá ń tí ń lọ́dọ̀ rẹ̀. ngbọ̀ tí lè gbà wá lálejò ah. ẹ̀kọ́ atasi nìyẹn <laughs> àtàsí àtàsí ẹ̀kọ́ dáwà nìyẹn <laughs> àbọ̀já rẹ̀ jẹ́ àdó àlàkàṣe fún kọ́lọ́kọ́ fọ́nà mà torí mo kí wọn náà náà pé màmá bẹ́ẹ̀ ri rí ìkẹ́ háló dá o <laughs> so kálọ́lọ́ kálọ́lọ́ sẹ́ńbò mí ni tele. Ah, ti mama màmá rẹ̀ tẹ́ pé ọ̀tọ̀ yìí tí ọ̀rọ̀ ọ̀tọ̀ ní tí ń ó ti yọ ní ìsìn ọ̀yà wa gbọ́n ní ẹ sí ní ìná òun ó gbà yẹn ó sì náwó àwọn afáwa bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn tí àwọn afáwa bá dé àyà láàyè tí wọ́n bá ní tó kù díẹ̀ káàtó ń bẹ̀ wọ́n ìtọ́ka sí ẹ̀kọ́ dá wà nìyẹn lẹ̀ ọ̀kan àwọn ní iṣẹ́ hajj níbi tí wọ́n gbé ní adínrùkù sí méjì ṣùgbọ́n ọ̀gá rẹ̀ ẹni tó jẹ́ àlífà ní bẹ̀ wájú ó sì kí mẹ́rin ó sì bá wọn kí wọ́n ní bàbá ẹ bá wọn kí mẹ́rin ní oníbà ẹ̀ ní anábì ní amọ̀dà wà lálẹ́ ìtọ́ga ìtọ́ga mi rí nù ebi kèsì pé ọba àrùn jẹ ẹ ó ti dá rúkṣọ ni ò ṣe ó ti dá ẹfilẹ̀ bẹ́ẹ̀ kíláyé fàyọ̀ mbẹ̀ ni pé májèlú yàwó rẹ̀ ọ̀tàn ọ̀ma ọkùnrin yìí ntòfin tọ́lọ́nù sábàbí fún ni pé ọwọ́ akọ oúnjẹ obìnrin yẹn sílẹ̀ kò wá jẹ́ mọ́ sẹ̀ǹpẹ́ tó kọ oúnjẹ lẹ̀ oúnjẹ nìkan tí ó kọ́ lẹ̀ o gẹ́gẹ́ bí inú àwẹ̀ tá a wà ní o àbí o ti yè báyìí àní kò jẹun mọ́ ọ̀jẹun mọ́ sẹ̀ǹpẹ́ kò tún jẹun náà mọ́ kò tún jẹun mọ́ kò jẹun mọ́ kò tún jẹun mọ́ kò tún jẹun mọ́ tàwọ̀kìdì làwùsí gbogbo ẹ̀ ló jẹ́ pọ̀ lẹ́ ọkùnrin sì ń gbìyànjú ọmọ àpè tọ́ bá kọ̀ òun ìyà ọ̀jẹun tó jẹ́ pé ẹ̀yin tí ẹ̀ ti háyàwó yín á wà yín sí jánibù méjì hmm. ọ̀nà méjì la wà yín sí inú kẹ́ ẹ jójo hmm. inú kẹ́ ẹ já hun kò jù bá ń lọ tẹ́ ẹ bá ti jójo ẹ já hun ẹ̀yin náà tó bẹ́ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ pé kíyàwó máa lọ ìyàwó ẹlòmíì tó bá lọ ká wò lẹ́yìn mọ́ wàá ha òun ọ̀ha máa lọ ọlọ́run kú sẹ́ àbóhun ti lọ tán yányán ṣé ìwọ ilé wọn wà fún ìwọ yìí ìwọ ra àdá yìí tí o máa ń tọ́jú òun rí bẹ́ẹ̀ borí òru ẹnu ọ̀jẹ́ ni láàárá àdàkì níbo lórí ọ̀pọ̀lọpọ̀ míì tí ìyàwó ọ̀hà fún bẹ́ẹ̀ bá wádìí ẹ̀ dáadáa méjì ní ọ̀fẹ́ jẹ́ iná kẹrù ìyàwó mọ̀ bàá níbo hmm. ló torí mi báyìí sísè máa wo lódodo ìtọ́ ọ̀fẹ́ yẹn wọ́n bọ̀ mí tiẹ̀ ni ká lọ lè ṣe olè olè olè lùtọ̀ ọlọ́run tọ́bẹ̀ yẹn bá tiẹ̀ lọ́tọ̀lẹ̀ ọlọ́run ìmí náà ni ó bẹ ọ̀fẹ́ tuntun dájọ́ lọ. tura mi ẹ̀rọ àti mí tí obìnrin máa bẹ lómi. Ah, ní ìsìn yóò máa làágùn ni. kótó orí ti náà ah. àwọn ọ̀rẹ́ ìnàbà mí tiẹ̀. àágùn ni. ojo ni ọ ojo ni ọ ojo ni ọ. Ah. ọ̀rẹ́jọ́jọ́ wà dáhùn. ìwọ sọ pé ntọ́ fẹ́ nìyẹn fimi tọ́lọ́run lọ́rùn bí bàbá kúṣẹ́ nígbà yẹn mọ́ àbí mo kúṣọ́ nígbà yẹn mọ́ ǹjẹ́ rẹ mọ́ ǹsì ṣe ǹsì jẹ mọ́ ǹjẹ́ mọ́ ǹsì jẹ mọ́. ọkùnrin ṣe bẹ́ẹ̀ abáná máa mọ́wọ́ ká máa bọ́ wáyàwó mi mo ní í ṣe mo ti yàtá wáyàwó mi n tó ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ ò lè ṣe tọ́lọ́ fún ọ ṣe yìí tọ́ tọ́ jẹ́ mọ́ tọ́ jẹ́ mọ́ yìí yáwò lójú náà àyẹn fọlọ́ mi lọ́wọ́ bá mi fúnra lọ́wọ́ bá wa pé bàbá ẹ ẹ ẹ tún pè mo ní à ń pè é kó máa sọ nǹkan lójú rẹ̀ ń gba ara ọkùnrin ẹ ẹ bẹ́ẹ̀ ṣe ń wo yìí ìmọ̀ bù ú a sì máa bù yà àwọn. òdì méjì. ẹ bá sọ̀rọ̀ tí ò ní bù mọ́ ah. mo ní à irọ́ ó ní ń bú ọ wọ́n máa bú ọ náà ni. àbí. ìbájáde ni ọ. Ah, wọ́n yẹn máa bá náà ni tọ́bẹ̀ hàn ìsìn wọn àbídà kó bí ọkọ̀ bú ọmọ nítorí wà ní fi ń ọ wọ́n èbẹ́ lẹ̀ ha ẹnu tí èbú ọ̀dà ngbọ́sọ̀ ó bu láyé rẹ̀ sọ́gbọ́. lè ọ. èmi gbà tó gun sẹ́pà lè hmm. n kò gun sẹ́pà ni n jọ akọ́ ń obìnrin òrùlẹ̀ méjì kò tó lè filẹ̀ wọn náà ká kínní rẹ̀ ńlẹ̀ kájú ńlẹ̀ kó lè bọ́ ọ̀sìtọ̀ lọ́hùn kọ́ lọ́hùn lẹ̀ wọ́ ṣe láà náà ń sọ ní ìsìnkú rà mọ́ tà láàyè lọ ní ní ó dì mọ́ sẹ́tà bá ṣe ewo ló ṣe ń sìn. ẹ̀wọ̀n tí ọ̀nà ní kankan ló fi ilẹ̀ tì í. tó ń bu ṣúgà sí. ṣùgbọ́n o sì ń bi iṣẹ́ tí wọ́n sọ pé kọ́ máa farun gbọ̀n àbí bẹ́ẹ̀ lọ wà. kò sí bí dáhùn kò sí bẹ́ẹ̀ ó ti dáhùn ẹjọ́ dáhùn fún rẹ̀ ṣébi iṣẹ́ tí ọ wà wọ́n ń dandan bọ́bá fáwọn ọgbọ̀n ó lè ọ́n bí iṣẹ́ ó ti mi rí ó ti dáhùn ó ti mi rí kí lè wá dá sí ìtìjú àwọn ọ̀rẹ́ rẹ ìtìjú àwọn ẹni ń bọ̀ fílẹ̀ fi run àgbọ̀n rẹ lẹ̀ eyín ni ọ̀nà olówó ó kún mà pé ńgbà tó ń palẹ̀ ẹ̀ máa ọ̀nà owó sí. iná o. àbọ̀ ọ̀rá bíléèdì. ọ̀rọ̀ sẹ́. mana nura powder. tọ́ba ẹ̀ra kóòmù kan fún ọgbà ó lò dẹ́ ẹ̀mí ẹ̀mí ìga kò lè gbó ìyá kẹlẹ̀ tí ń bẹ tí wọ́n á kó fún àǹbì olùkọ́ alọ́dún nìkan lọ́njẹ́ ọlá àlùbáríkà kọ́lọ́ sọ́ba ìlà àfa àsúná ètò fún alẹ́sìn àti ìlòmí ń bẹ sọ́nà alówó báwọn. ọ̀nà alówó. fíìmù rẹ lè ṣòkòtò rẹ mọ̀jẹ̀ owó lè mọ̀ mọ̀jẹ̀ owó lè mọ̀. ibi ọ̀rọ̀ tó wà nù. kíkaníka. size by size ni. bí ọmọ ń dédé kókó sẹ̀. ọmọ bí ọba bí kọ̀ọ̀kan mu. kó o torí ọlọ́run sí bẹ́ẹ̀. má lọ má dì má. má lọ má dì má. ń wa o. Ami. wọ́n ní ìkẹ́ ọlọ́run àmàlàtú lọ́hùn ọwọ́ adórí ẹranko olórí ẹni tó ń kódà wèrè náà ń jẹ ń bẹ̀ wèrè mi ti ń bẹ tí o ti kù ń bẹ nu n'i ọlọ́ni ọkọ̀ àìsàn òsì nípa kò yẹ kí wèrè kò yẹ kí wèrè lọ́sẹ̀ kan fún jẹkújẹ tí a ń jẹ ṣé yẹ kí wọ́rọ̀ jẹ́rú jẹ ọjọ́ ọ̀rọ̀ jẹ́rú yìí hàn bó ń bá jẹ́ kò sí tí ó ṣe é tó gbé ń bẹ ẹnu rámà ámà ọlọ́run ọlọ́mọ ṣe à ń wèrè o. bẹ́ẹ̀ mi ṣe jẹ́ nu. wọ́n ní ìdínà tọ́lọ́wọ́n á fi sí tó fi sí bí orúkọ rẹ̀ tá a fi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ tá a fi ń bẹ̀rẹ̀ iṣẹ́ ṣíṣe torí pé ẹrú ní ìdí rẹ̀ ní orí gbogbo nǹkan a fẹ́ sọ̀rọ̀ ká ṣe bisimilahi arahamani arahim pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba tó lágbára jùlọ tọ́jọ́ba arahman tọ́jọ́ba arahim pé n tí mo fẹ́ sọ lọ́rọ̀ yìí má jẹ́ n sì sọ o má jẹ́ n sọ̀rọ̀ dáná o àbá fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ yìí bá ń fa àbáríkà o jẹ́ ń rí ṣe o a fi ń wá ojú rere ọlọ́run níbẹ̀rẹ̀ nǹkan la fi ṣe bisimilahi arahman kódà bá a fa fẹ́ jẹun ká ṣe bisimilahi arahman rahim. wọ́n ní nítorí pé nǹkan kan ò lè fi nǹkan kan kò lè fi là níwájú ọlọ́run ló mú àná mi pé lan yadkhula ahadu jannata bi amalihi ẹnìkan kan ò lè fi iṣẹ́ rẹ̀ wọ àlìjánná lan ló wí ànábì ní lan lan yadkhula ahadu jannata bi amalihi ẹnìkan kan láéláé kò lè fi iṣẹ́ la ọba ọba àpárá rẹ̀ síbẹ̀ àmọ́ àánú okùn wọ́n ní wàlá anta ya rasulallah àtiwọ́n náà ó ní wàlá anna èmi náà ò tó bẹ́ẹ̀ ila an yataga madani lahu biramatihi tó bá pa mí ń pa tó bá pa àánú rẹ̀ ń pa ń sá tó kìmí bọ̀bẹ̀ tó ṣe àánú rẹ̀ ní ilé tó kìmí tó kìmí bọ̀bẹ̀ tó bòmí dárudáru nìkan ní ìfìwà àlìjánnà ẹ̀rí nǹkan mẹ́ẹ̀ ẹjẹ́ àṣẹ wọn náà tá ṣe ẹjẹ́ àkírun lásìkò déédéé àwẹ̀ là ń gbà yìí kágbà déédéé sàrà àánú rọmọdánà sàrà àánú rẹ̀ ó mà nípa ju tí ò sí rọmọdánà ń ta lọ ha wọ́n ti sọ̀rọ̀ kan fún wa lánàá jama ẹ jẹ́ máa sọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ká máa gbọ́lẹ̀ ní àná àwa ní sọ̀rọ̀ làwa sọ̀rọ̀ làwa sọ̀rọ̀ jábí àánú ọlọ́mba yìí lórí wa pé ha láti sìn àwa mà rèé ha àwọn aya wa mà nù àwọn ọmọ wa mà nìyẹn àwọn afa wa mà nù àwọn ọmọ kí wa mà nìyẹn láti sìn tí fìrìfìrì dẹ̀ ti já. Ja làwọn yẹn wá ń sọ ìṣẹ̀lẹ̀ ẹnu lọ́lọ́ ti sìn wọn ò sọ tipẹ́tipẹ́ wọ́n sì ka nǹkan lẹ̀ ẹ wò gbogbo ẹni táwẹ̀ ń gbò pátá ló gbàgbé kó ń bá wẹ̀ ara yagawu ni pé ngba báyìí èyí ṣẹlẹ̀ láìpẹ́ yìí bí ìjẹjẹ bí ìjẹfà bí ìjẹta wọn náà mọ sukuu kan wọn ni wọn lọ ní kọ̀ǹtínà bá yẹ̀ lù wọn lórí wọn náà mẹ́sàn-án ni wọn lẹ́sẹ̀kẹsẹ̀ mẹ́jọ dẹ̀ kú mbẹ́ ha àkànnà ọmọ sukuu náà ọmọ akẹ́kọ̀ọ́ ni wọn ìwọ àwọn tí wọ́n jí epo tí wọ́n jí epo gbé lọ́kọ̀ ojójú omi palọ̀rọ̀ dùn wá ó sì dà sínú omi fáw amẹ́fà ya ọ̀tán tí ìyá kan sì ń dónlé pọmọ òun fẹ́ dé bàbá kan ń dónlé pọmọ òun fẹ́ dé ẹ̀yin ẹ̀ wù kálukú náà la ní ọmọ bá náà ní à ń sọ ní à ń sọ àti à ń dónámọ́lé àti à ń sèkéyìn kan aa àṣé ọlọ́run ní sàǹsà náà wá ayé tá a wà ọkọ̀ ọmọ o ni wọ́n á sọ kúlágbè fún wa yí pé àwọn kan wá ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́ ní ìsìn lọ́gbẹ́ wọn o tẹ́ pé Allahu akbar wọ́n ní wọ́n á ní àwọn kan wọ́n á bẹ wọ́n á sọ fún jàmọ́ wa yí pé àwọn ń retí wa o fún wa ṣe máa ń ṣe lọ́dọọdún o ṣé ní àtinú tá a ti sìn ọlọ́run fún jàmọ́ ní gbìyànjú díẹ̀ tá a gbé nǹkan lọ síbẹ̀ ṣùgbọ́n lọ́dún yìí àti wá dá dúró gbogbo ọdún tẹ̀ sí yẹn àwọn jẹ̀mọ́ jẹ̀mọ́ jẹ̀mọ́ jẹ̀mọ́ jẹ̀mọ́ lájọ́ máa fọwọ́ sowọ́ láàkó ládàjọ́ wọn à sí ń jẹ wọn àfi gbé lọ ṣùgbọ́n torí pé àwọn máa lọ sí àbẹ̀wò síbẹ̀ ní jọ́kẹ̀ ẹ̀dógún jẹ́kọ̀ ẹ̀dógún nu jẹ̀mọ́ yìí àwa da tábà wa lọ ní mẹ́fà láti wa ń pa àjọ ìmáwọn kan ni àwọn yẹn náà wà á àwọn tó wá lọ́nù tọ̀lọ́ ti wá wọn ní ilé wọ̀ pé wọn ní ẹ̀yẹ lọ dúró ẹ ti pọ̀ jù wọn mú ní wọn mú ní wọn mú ní so kò á ní jẹ́ kí alẹ́ ilé wọ̀ àwọn kan tẹ̀ ń bẹ tí wọ́n dárúkọ tí wọ́n forúkọ tí wọ́n dá lọ tí wọ́n wọlé pé bóun ni wọ́n ṣe máa rìn wọ́n sá fún wa ní bí wọ́n ṣe máa rìn àṣà ti gbàwé wọn ní ọ̀dà ká máa dá wa àbájẹ méjìlá jama wọ́n ṣe kíni yọ wọlé ń wọ́n wá dọ̀dún ni wọ́n ní ẹ ti dáwé gbà báyìí ó kọ yín lọ́dọ̀dọ̀ a máa rí yín tẹjọ́ máa ń gbóúnjẹ wá ṣùgbọ́n ní ìsìn ẹ̀yìn gangan fúnra yín àfẹ́ dàyẹn díbàyìí. wọ́n wá náà jama kan náà sọ tiwọn pẹ́ náà fẹ́ gbóúnjẹ wá wọ́n á ní kí wọ́n lọ wọ́n á fún aléyé tí wọ́n ṣe ń jẹ fún wọn ní ká lọ ṣe ń jẹ èèyàn three hundred three fifty pé ká lọ ṣe wọ́n ní kí wọ́n lọ ṣe ń jẹ fún three fifty àwọn ah, ọ̀lágbára three fifty àwọn ó ṣe ń jẹ fún one fifty kọ́ àwọn ó ṣe ń jẹ fún five hundred kásẹ̀ jẹ fún five hundred wọ́n láwọn àwọn àṣẹ jẹ fún three fifty ẹsẹ̀ òun wọ́n á ní ráìsì báàgì kan ni wọ́n á gbé fún three fifty èèyàn ń gbẹ pẹ́lẹ́ wọ̀n ni wọ́n ibi jẹ́ máa gbé fún ọ náà ni táwọn kan àwọn náà sì bẹ́ ń ta lánàá tí gbogbo wọn yìí sì sọ̀daràn tí ẹnìkan bá lè rántí irú wọn tí ó lọ dùn wọ́n nú ọlọ́run lè fi yọ ohun tì náà ní àwọn ìran ẹ̀wọ̀n o agodi agodi àti ran rú agodi nìkan kọ́lẹ̀ wọn o ẹ gbọ́ yé kìí ṣe ẹ̀wọ̀n tíjọba bá fìyàn sí nìkan lẹ̀ wọn o ẹ̀wọ̀n ọlọ́run míì náà lọ kánrin o àwọn kan bẹnu ẹ̀ lọ́wọ́ sí yẹn o tán bẹnu ẹ̀wọ̀n ọlọ́run tó burú ju tàwọn tí yẹn lọ làwọn ànitọ́ akuku dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún èyí tẹ́ máa ń gbọ́rọ̀ ọlọ́run níbi báyìí pé nínú tata pèpè fún nǹkan yìí ńgbà tá a dọ́hùn kódà lábẹ́ ìdúpẹ́ fọlọ́run tí a bá dá dúró náà lẹ́sìn ntí ẹ ṣe tẹ̀yìn máa ṣe ó tó dáyọjú àwọn àtàlù kan wè nígbà yẹn kódà a lè kó lẹ́lẹ́kan náà à ń fún wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ṣe báwa ta sílẹ̀sì náà tó ní kalẹ̀ àbáwá kọ́ yìí ni àmọ̀ sílẹ̀ wọn ẹ̀wọ̀n ìjọba àmọ̀ sí alhamdulillah ẹ̀wọ̀n tọ́lọ́hun àmọ̀ sí mbẹ̀ alhamdulillah ọmọ wa mọ̀ sí mbẹ̀ alhamdulillah rabbil alamin àmọ̀ máa ní jama wọ́n sọ ká fáńjọ òní ìwà láàbí kọ́lọ́ máa sọ kọ́lọ́ máa yọ èèyàn ẹnìkan ti ń sọ kódà àgọ́lọ́pàá ni ti ń sọ àgọ́lọ́pàá ni ti ń sọ kò yọ sọ ó ní aago méje ọlọ́pàá bòóde lọ sàyàntìtì wọ́n ó sì lọ kó pamọ́ wọn àníkó wá sínú ọ́fíìsì dàgọ́ méjìlá alẹ́ tọ́wọ́ dàgọ́ méjìlá alẹ́ wọ́n àkọ́ndé máa fún létí àwà rúgà pé n ti máa bírú ẹ̀ ni pé àwọn kan ti gbówó kalẹ̀ láti fi ra ikú so pé àwọn ọ̀fẹ́ kú ìdí ìjọba sì ń ni pé káyà ti pààyàn kan káyà ti pààyàn kan ẹ̀mí pààyàn méjì kan wọ́n àwọn àwa lọ wọ́n àṣẹ báwọn bá ṣe bá tán pàṣẹ wọn ń dérò gàbá ní òní ìjọ kejì wọn lè bàdé pé yẹsẹ ó dẹ ó kọm kọm kọm kọm ó ti yá onáni onáni onáni wọn lọ nìyẹn mo ní dake ah, dákẹ́ dákẹ́ dákẹ́ mọ̀ sọ ah, olóńgbò ba sọ kàn bá bẹ́ẹ̀ kàn mọ̀ kàn mọ̀ òun ọ̀bá ọlọ́pàá ti bí ìwé ọlọ́pàá ti bí kó ń bá wí. àwọn ń ṣe bẹ́ẹ̀ kọ́lọ́ là wá èmi ọmọ ọlọ́pàá ti ń ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n gbójú ọ̀bà rí ẹnu èwí kí láyé fàyọ́ mẹ́ni pé ṣe bíbá kan ni ò ṣe já sírìn láti sìn ṣé àwọn tí wọ́n ń mú èèyàn ṣé àsìnìkẹ́jù yàn lọ. kò jẹ́ àbọ̀wọ́ ìyàbọ̀wọ̀ hmm. tá a sì lẹ́ni ọ̀hún tí ó sọ pé òun kọ́ dáràn hmm. ọlọ́mọdé ebi kìí sọlọ́pàá ló mú àwọn yẹn ìbọ̀lọ́ ló mú wọn ọlọ́pàá kó mú wọn ikímọ̀ abẹ nìyẹn ọlọ́pàá kó mú àwọn eléyìí wọn ọlọ́run ló mú wọn bẹ́ẹ̀ náà wọ́n sì lè mú yàn fún kàmí náà bá wọn sáàmọ́rin ni wọ́n sọ̀rọ̀ yìí kan jẹ́ òní ìgbé káwọn èèyàn ti bá ń lo mọ́tò káwọn kí ìsára o tó máa lè kọlu wọn di gbáà kọ́mọ́ dùn ó ẹgbọ́ wọ́n lè kọ́mọ́ mọ́tò yàn lẹ́yìn kọ́mọ́ sì dùn ó tó bá sì lè dúró mọ́tò lọ́nu wọ́n kàn dá mọ́tò bò lẹ́yìn wọ́n kàn dá lórí gbà lẹ́yìn báyìí lè dúró báyìí ọ̀hún bọ́lẹ̀ báyìí ọ̀ya mú kí wà bọ́lẹ̀rọ̀ ọ̀ya bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ mọ́tò lọ nìyẹn orí ìròyìn mo ti gbọ́ sẹ́mà gbọ́gbọ́n ọ̀ràn yún ọgbọ́n ọ̀ràn gbogbo yẹn ṣé wọ́n kọ mọ́tò yẹn ṣé èèyàn nígbàgbé pé wọ́n ti ẹ̀ sọ kí wẹ́rẹ́ ọ̀wẹ̀ yá mọ́tò tí ì kí á sì máa kọ́ ahọ. yẹn kó ìtọ́ ahọ́ ntọ́ràn ni pé àfi kí ọlọ́run máa ṣàánú wa ẹ wá máa gbáradì ilé nítumọ̀ ẹ lórí ẹja ẹja fi nǹkan ti ń bẹ wa ká fi bọ́ ọ̀ràn ká fi bọ́ kú lọ́rùn ká bọ́ kú lọ́rùn àwọn aya wa ká bọ́ kú lọ́rùn àwọn ọmọ wa àwọn ará wa àwọn ọ̀rẹ́ wa tó yẹ pé bọ́bá kàn wọ́n yọ kà wá náà ẹ̀ẹ́ ìkànnì kìlọ̀hún ó tún pọ̀ lọ báwọn ọ̀tọ̀ ń ta ìsàn àìsàn àìsàn tẹ́pì kò nítumọ̀ òun tí ọkàn jì láàárọ̀ náà ni ó ṣe bó ṣe máa jí lòún jí ìyá ka bẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ọkùnrin kan kọlọmba ni kẹ ọmọlúwàbí dáadáa sí ni ẹlẹ́ran ni ọ̀gá ẹlẹ́ran ni nínú àwẹ̀ ìsìn náà kọ́ ni ọkàn jìnnà àárọ̀ náà ni wọ́n ní ọba nínú àwẹ̀ kọ́ àti ìbọn náà wẹ̀ ọ̀tá jìsá ní ọba sọ pé orí kan sí fọ́ọ̀hún kankan o ó sì tán ó sì wọ́n ní wọ́n bá ń ṣe ń jẹ ó ti lọ bí iṣẹ́ ó dẹ̀ padà ó ti yàwó bó ń ṣe ń jẹ ó dẹ̀ ṣe ń jẹ wọ́n dẹ̀ gbóúnjẹ kalẹ̀ wájú ẹ̀ ìjẹ́kọ́ máa jẹ́ lọ ó sì bùn bẹ́ẹ̀ wá di wẹ́lò tó kú sí náà nù tó sì jẹ́ pé àsìkò tó fẹ́ bẹ̀rẹ̀ ìmọ̀jọ́lá ni ọkọlé ọlọ́nkọlé fún un iṣẹ́ ti iṣẹ́ ti bójú àsìkò ti dé ẹ̀ẹ́ kọ́ máa gbádùn rẹ̀ lọ́lọ́kù ọmọdé ọmọdé kékeré wọ́n sì bòmọ́lẹ̀ nìyẹn mélòó la mọ̀ tọ́lọ́ fi yọ àwa ẹ̀ẹ́ kíní kan o nta lérò ẹni pé bàbá bàbá Musa gbà fún yín lánàá wípé ntí ó jẹ́ kí ọlọ́run ó wo àánú ẹ̀ ṣe wá ní jàmá yìí ni pé láì ní gbọ́ọ́lẹ̀ ìbátẹ̀ ń sọ ilé ilẹ̀ ní ìsìn àìmọye tá a sọ sílẹ̀ tẹ́ pé nǹkan tẹ́ sì dájọ́ à èrò ọba bùkátà ọ̀nà ọlọ́run má fa burúkú àwa náà o. amiina. ó lànà ọlọ́run. amiina. ẹ a a a tó pípé fún un torí pé ọ̀rọ̀ náà bí àbítan mẹ́ta ni bùkátà kan náà tó wá wà tí ó jẹ́ pé bàbá tó sọ yòó náà òun náà gbẹnu tán àfikọ́lọ́hún sábà ní sàn àkọ́sà sànù wa. tó bisimilayi arahamani arahim òun náà ni àtúlọ̀ níwọ̀n bàbí ó ṣe yé wa mọ́ kọlọmọsá ń fẹrẹ lọ ababalibẹka sí kọjá gbọ yé gbólóhùn alhamdulilayi lẹdí le wá ti wọlé àrídọ wọjà alàtúrò má ti nù wà nùrọ súnmọ lẹdí nà káfàró bìrọbì yín yàdí lọ ọlá ni yá máa bá èèyàn lọ torí àsìkò ti oníjímọ̀ àìní àsìkò lọ títí lọ́la ọlọmọdéṣẹ rọrùn láhàlọwọlá kọta ọkànnù lé àwọn afáwa nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ tí ọ̀tí alọ́rùn ọlọ́mba ni kú kan náà dànù o. àmín. má bà wọn ló kọjẹ́. àmín. wọ́n lànà ọlọ́run. àmín. wọ́n lábẹ́ iná sàánú àwa náà o. àmín. la hawla wala quwata. illa billah. <laughs> nẹ́tì ìtọ́kẹ́ nǹkan ni gbogbo jama tún rọ̀ ká má gbàgbé pa ń lọ sí ilé ọlọ́mọ ní agboolé èwó ní o gbogbo jama tún rọ̀ ká má gbàgbé pé à ń lọ sí ilé ọlọ́mọ ní agboolé èwó gbogbo àwa jama tún rọ̀ lórí àdéhùn tí a ṣe aláàjì ìsámọ́ wọ́n ti wà ń tòsí o lórí ètò òfútọ́rọ̀ àdéhùn wa tá a ṣe o gbogbo ẹni tó bá mú tiẹ̀ wá kí wọ́n máa rí aláàjì sámọ́ o gbogbo àwa tí a bá fẹ́ yọ sàká ní ọdún yìí jẹ̀mọ́ alikitaabu wazona ilé orúkọ jẹ̀mọ́ yìí àkáǹtì báǹkì tá à ń lò ní first bank àkáǹtì nọmba wa. salaam aleykum jama. ẹ̀ẹ́ wọ́n mú ìwé ìwá látọ̀dọ̀ àwọn ẹlẹ́hà lókè bàbá wọ́n ní ẹ dákun wọ́n ní àwọn ẹlẹ́hà tí ń wá tí ò sí jú. wọ́n ní ẹ̀rú à ń ba àwọn tọ́rọ ọmọrú ẹni tí wọ́n ṣe wọ́n ní wọn àsì yẹ wá wọn àsì síjú wọ́n ní ìwé tí a mú ẹni ìwé ọ̀ní o ni mo mú lọ ìwé ìwé tí a fi kọ̀wé síbí wọ́n ní ẹ dákun kíni káwọn ó ṣe sí o wọ́n nítorí bàbá ti ń ríyan láàrin àwọn tó jẹ́ pé obìnrin jọ làwọn tí wọ́n síjú ẹ̀mí àwọn ọ̀balẹ̀. ìyá ẹ̀yẹ́ náà ẹ máa gbọ́ tí a bá ti tán lónìí ẹ̀yin ẹlẹ́ àtẹ̀ǹgbẹ́ agbẹnimbi kẹwàárí wa bá ti dọ̀la ẹ̀ẹ́dò lẹ́nu ọ̀nà ẹ má ti mọ̀ pé wọ́n ní síjú tó bá wọlé ẹ má fẹ́ kájọ́ wọlé ẹ wá rí àti bá ti ti tán sìn sálẹ̀ ẹni tó gbojú lónìí tó wá lọ́la tó bá wá tó bá tó bá ti síjú wọn níjẹ́ ọwọ́ inú ilé jókòó bó ti jẹ́ nìyẹn ẹ kọ wọn ní wẹ́ẹ̀ wá wọn ló bẹ́ẹ̀ ni wọn ní ọmọkùnrin bẹ́ẹ̀ ni ẹ. Eh. Ah, ọ̀rọ̀ táwọn sọ sáré ni pé wọ́n ní ọkùnrin ti lo ìjáàbù bá ń rí tọ́lọ sáà ní àwọn ẹlẹ́yà kódà jàmá kan tó ló kọ́ ń bá dàn yín lọ́sẹ̀lẹ̀ sí tí ara mú eh, tọkùnrin lo ìjáàbù wa ọkùnrin lo ìjáàbù wa ọ abọ́sà ni àwọn ẹlẹ́yà ìwà wò ṣeré ìwà wò ṣeré. bó la ṣe afẹ́ mọ̀ pé ìwọ yìí ṣerú ìyàbá òun. so bó ti jẹ́ nìyẹn.